ẹ kábọ̀ padà sórí ètò ẹ̀yin tèmi nílé fáǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ darapọ̀ àti ìlọ́jìnà ètò ṣẹ̀bẹ̀rẹ̀ ní pẹrẹu kí ni wọ́n ní fún yín lórí ètò lẹ́nìí lórí ọ̀rọ̀ ìfẹ́ bẹ́ẹ̀ ni àkòrí mi kí ló dálé lórí pé ṣé ó tọ́nà kí olólùfẹ́ ẹ ní ẹnìkan tó ń pè ní bẹ̀stì bóyá ọkùnrin ní ẹni o ó ní ẹni tó ń fẹ́ ó wá ní obìnrin gẹ́gẹ́ bí bẹ̀stì ẹ àbí obìnrin ni ẹ onẹni tó ń fẹ́ ó wá ní ọkùnrin bíi bẹ̀stì ẹ ṣé kíní ìtọ́ tẹ́bàdẹ̀ ń gbọ́ bẹ̀stì mi bẹ̀stì mi bẹ̀stì bẹ̀stì gbogbo ohun gbogbo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ ohun gbogbo ló má lè sọ fún kò sí ohun tó máa ń ṣe wàá sọ fún gbogbo tó bá lọ nínú ìrìn àjò ìfẹ́ ìbáṣepọ̀ pẹ̀lú olólùfẹ́ wàá sọ fún bó fẹ́ wọnú ilé ìgbọ̀nsẹ̀ ni wàá sọ ó fẹ́ jẹun wàá sọ gẹ́gẹ́ bí orúkọ tí a mọ̀ tá a mọ̀ mọ́ bẹ̀stì ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ̀lẹ̀ lórí ni pé kíní ti wá yí lọ́nà oríṣiríṣi àmọ́ àwọn tó ń sọ òótọ́ àmọ́ àwọn tó ń mú rọ́ọ̀bẹ̀ bẹ̀sí mi bẹ̀sí mi bẹ̀sí mi ẹni tó dẹ̀ ń bá ṣe bẹ̀sí ó jẹ́ ẹnì kejì ó jẹ́ bí obìnrin olókùnrin bí bẹ̀sí ó jẹ́ bí ọkùnrin olóbìnrin bí bẹ̀sí kí ni àwọn ìjàmbá tó wà ní àárín kíní òun náà ni pé lákọ̀ọ́kọ́ ó máa ń pín ọkọ̀ olólùfẹ́ ó máa ń pín sí ọ̀nà méjì bẹ́ẹ̀ ni ìgbà tí ó bá mú bẹ́ẹ̀sì ẹ̀ tó lè mú olólùfẹ́ ẹ̀ gẹ́gẹ́ bí bẹ́ẹ̀sì ó mú ẹlòmíì mi mọ ibi tẹ́ ti ń bọ̀ mi mọ ibi tí ìrìn àjò ti ń bọ̀ ó mú gẹ́gẹ́ bí bẹ́ẹ̀sì ẹ̀ kò sóhun tó lè sọ fún gbogbo tó fẹ́ sọ yẹn ó ṣe sọ fún olólùfẹ́ ẹ̀ jẹ́ kó olólùfẹ́ ẹ̀ jẹ́ bẹ́ẹ̀sì ẹ̀ ṣùgbọ́n rárá ọ̀tọ̀ lẹ́ni tó mú ó ní pé ó dà pé ó máa ń ní ìmọ̀ bẹ́ẹ̀ ni lóòótọ́ àwọn kan máa ń nímọ̀ jura wọn lọ ṣùgbọ́n pé kò sígbàkúgbà tó bá yẹ pé ohun tó ń bí ìbànújẹ́ wà lọ́kàn ẹ̀ bestie ẹ òun nìkan ló lè sọ fún òun ló máa rẹ̀ lẹ́kún gbogbo kínní ìbúdẹ̀ ṣe mú ìpínyà ọkàn wá ó máa ń jẹ́ kí ó máa ń pín ọkàn onítọ̀hún kúrò lọ́dọ̀ olólùfẹ́ kí ni ohun ẹlẹ́ẹ̀kejì tí màá sọ̀rọ̀ lórí ni pé ó máa ń jẹ́ kí èèyàn ṣe àṣemáṣe torí ó ti jẹ́ bestie ẹ kò sígbà tí ọkàn ọkàn onítọ̀hún ò ní rọ̀ débi pé ohun tó bá wù mí ni mo lè fi tẹ́ bestie mi lọ́rùn eléyìí wá ń ba débi pé ohun tí kò yẹ kó wáyé láàrin àwọn méjèèjì á ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹni tó dẹ̀ jẹ́ bí àfẹ́sọ́nà bóyá ọkùnrin ni àbí lóbìnrin á máa fojú wò gbà bẹ̀sí bẹ̀sí ni pé kò sí nǹkan kan tó ń lọ láàrin wọn ó mọ kí ni ó máa ń mú àwọn àwọn bíi àwọn ìdánwò kan wá tó lóyìnbó pè ní temptation torí gbogbo kò sígbàkúgbà àwọn kan ṣe débi pé tó ṣe bẹ̀sí dé obìnrin lè bọ́ra wájú ọkùnrin ó dẹ̀ pé ń bẹ̀sí ẹ̀ irú bẹ̀sí wo la máa perú nǹkan bẹ́ẹ̀ yẹn torí àwọn kíní ó máa ń fa ìjàmbá kíní ohun kẹta tí mo tún wá rí pé ó tún máa ń mú wá ni pé ó máa ń mú ọ̀rọ̀ bí owú wá bẹ́ẹ̀ ẹnì kejì òun dẹ̀ kò ń kọ bí ara sí bẹ́ẹ̀ ni ó máa ń mọ̀rọ̀ owú wá ìgbà tí wọ́n pẹ́ bẹ̀sí ẹ̀ kò síbi tó ti lè fò mọ́ tó ti lè kí tó ti lè kí ń ta àwọn kan á rí bẹ̀sí wọn ìṣọ́ tó máa fi fò mọ́ ó máa ju ìṣọ́ tó máa fi kí olólùfẹ́ wọn lọ ẹ jẹ́ kó olólùfẹ́ wọn jọ lọ́ọ̀kan ẹ ti máa tó ti máa yí tó ti máa garùn kó ní àǹfààní láti súnmọ́ pà mo fẹ́ dì mọ́ olólùfẹ́ mi òun máa fi ṣakọ ṣùgbọ́n bẹ̀sí kò síbi tí ò ti lè dì wá wò báwo ni ẹni tó ń fẹ́ báwo ni inú ẹ̀ ṣe bẹ́ẹ̀ rí báwo ni inú ẹ̀ ṣe bẹ́ẹ̀ dùn kò sí inú ò lè dùn àwọn kan wà tó jẹ́ pé ìṣọwọ́ ju wọn ní agbára téèyàn bá dẹ̀ ṣọ́ra kó tiẹ̀ jẹ́ pé láàrin òun àti bẹ̀sì yẹn kò sí nǹkan kan ẹni ẹ lè ti ṣìwàwù kó tó di pé èèyàn mọ̀ ṣùgbọ́n nítorí bẹ̀sì ó ṣe bẹ̀sì kò ṣe bẹ̀sì ó jẹ́ kó mọ bí olólùfẹ́ ẹ̀ bí gbogbo kíní ṣe ń rí lára ẹ̀ kò jẹ́ kó kọbi ara sí pé kíní ń dùn ó ń bà nínú jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi nílé lórí àkòrí tí mo sọ lé lórí nìyẹn pé ṣó kí olólùfẹ́ èèyàn máa ní bestie ó jẹ́ bí ọkùnrin ó ní bestie obìnrin ó jẹ́ bí obìnrin ó ní bestie ọkùnrin ẹ̀yin méjèèjì dẹ̀ ní ẹni tí ẹ̀ ń fẹ́ bẹ́ẹ̀ ni ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nìyẹn lẹ́yìn ìgbà tá a ti bá sọ̀rọ̀ lórí ìyẹn orin wo la kọ́ fẹ́ lọ jó sí ẹ jẹ́ from DJ Iku featuring Dremo èyí tó dẹ̀ pé àkòrí ẹ̀ ní kí ló dé lẹ́yìn tá a bá wá jó sí yẹn náà ẹ jẹ́ a featuring Waniko wọ́n pè wọ́n ní pé wéè ẹ jẹ́ a lọ gbọ́ méjèèjì yẹn lẹ́yìn ìgbà tá a bá tún padà wá á tẹ̀síwájú lórí ètò ẹ má yí à ń bọ̀.